Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Mo jáde lé nítorí show tí mo wò tí bàbá tó ń pè ní Bàbá Òṣénì tó ṣe. Mo rí pé tẹ bá wo bàbá tẹ bá rí wo show yẹn tó ṣe lọ́dọ̀ Heritage, ojú ẹ á sọ̀rọ̀, múlẹ́múlá sọ̀rọ̀ tó dáa. Ara àwọn bàbá tá ń sọ pé ọ̀dàlẹ̀ Yorùbá ni one mi mọ reason tán fi head tán fi lo máa kó head media mi mọ bí tán ti rí ta ló fún ní àwọn àbáwọn olùrán pawọ́pọ̀ tán fi máa yẹn jẹ kó head media mo fẹ́ pé àwọn tó ń ṣe kinní yẹn pé kán lọ yọ máa yẹn mi délé kán lọ yọ bàbá òsè nìyẹn máa yẹn kúrò mi délé this man have been have never been a good help for the media anyway he has no clue pẹ̀lú pẹ̀lú media position kan tó ní kó head media kò ní clue rárá rárá rárá ó kàn create nemesis ẹni tó ti wà ń pension tó ń lo oògùn tẹ wá lọ gbé kó head media ṣe báyìí kókó ní wọn kó oògùn wá fún wọn mú seven hundred and something ṣe seven hundred and something pounds tọ́nà kó fóun lọ́fẹ̀ẹ́ tó ṣàlàyé ní mo wo fi iṣẹ́ ẹ̀kọ́ tó sọ bẹ́ẹ̀ ṣé irú bàbá báyìí lẹ wá gbé kó wá head media ẹ̀ẹ́dì kọ́ńtọ̀kọ̀tọ̀ tó ń sọ lẹ́nu gbòòrò ni nínú show heritage pé òun náà ti gbé ẹ̀wù lára wọ̀ ẹni kí ló fà mí tó sọ fún bàbá yìí wà nínú politician àwọn politician ni bàbá yìí tẹ́lẹ̀ náà ń ṣiṣẹ́ fún láyé ìgbà yẹn wọ́n mọ̀ the sin àwọn politician náà inú ẹ̀ ló yí wà ibẹ̀ ló ti ń jẹ ibẹ̀ ló ti ń mu ibẹ̀ ló ti ń dá ẹ̀ ṣé n kẹ́ ti ń sìn ara wọn tó ń sún mídíà tó ń da mídíà rú ni bàbá bàbá yìí ló jẹ́ kí mídíà Yorùbá nation settle is a politician tẹ bá wọ ọ̀rọ̀ ẹnu ẹ gbogbo ṣú ẹ lọ gbogbo tó bá ti tó má ti fún interview ẹ rí pọ̀rọ̀ ẹ á sọ̀rọ̀ smooth but the real character ó máa jáde at the end of the day òun ni bàbá yẹn bí bàbá yẹn ṣe máa ń ṣe nìyẹn but àwọn èèyàn ò notice èmi ti observe ẹ̀ mọ́dẹ̀ ti pa àwọn èèyàn pé báwo ni báwo ni you ló gbé bàbá yìí sí position you máa ń bì ẹ̀ àwọn mìíràn sọ pé àwọn ò mọ̀ which èmi náà mọ̀ wọ́n ní pé báwo ni ṣe máa ṣe kó head media this guy has i mean kò function rárá kò function kò kò behave matured kò ṣe bí àgbà òun náà kò ṣe bí ẹni tó lè head media kò ní ẹni tó ti wà ń pension tẹ lọ gbé síbẹ̀ tá ló gbé síbẹ̀ gan-an sef ẹ mọ̀jà tó máa bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ pé fáwọn tó gbé síbẹ̀ o ẹ fún ti bàbá kúrò bẹ́ẹ̀ gbẹjọ́ kúrò bẹ́ẹ̀ ẹ yọ bàbá òsèǹnì kúrò media this man has nothing to offer you kò ní clue rárá kò ní clue rárá take this man out let the youth lead là ẹ tún gbé bàbá àgbàlagbà tó ti wà ń pension ẹ tún ní kó máa ẹ kó máa head media táwọn youth wà ń bẹ̀ níjọ́ tó ti head ẹ̀ ń sìn ẹ wò bí mídà ṣe rí ẹ wò nǹkan tó ń sọ lẹ́nu politics politics ìbọn máa bóyá máa tọ́nu Yorùbá nation sí àwọn sọ́dọ̀ àwọn politician ló máa ń ṣe ń tiẹ̀ òun náà tún bẹ̀rẹ̀ lára òun náà ó ti dàbí lọ́ọ̀yà jẹkúrẹ́dí tí wọ́n mọ̀ bí tí wọ́n mọ̀ bí tí yọ̀ọ́nù ti rí bàdé yẹn ló ń ta lára gbogbo yín ṣáájú wájú onílára báyìí kí ni ìyá yìí gan gbà nígbà yín ọlọ́run ló ràn ẹ̀fí ilẹ̀ ọlọ́run ló ràn nítorí ọlọ́run ràn yín lẹ́yìn ṣe lára ẹni lọ́lọ́run fi lò ṣe gbé ògo yẹn fẹ̀yìn lò ṣe gbé irú yín síbẹ̀ kẹ́ lídìí ilẹ̀ yorùbá kò ṣe gbé yín síbẹ̀ kó fún yín nímọ̀ tí ìyá yẹn ní ìyá yẹn ọlọ́run ti fún ọlọ́run ti bless ẹ ẹ máa tó ṣe ó pa gbogbo yín tì ó ti mọ orúwà tẹ́jẹ́ kò jẹ́ kọ́ ẹ mọ̀ bọ́n ṣe ń lọ bọ́n ṣe ń lò tó bá kàn ti ṣe tá a kàn tún ra gbé síta fẹ́rẹ́ yẹn ló ń jó gbogbo yín lára àti lọ́ọ̀yà jẹ̀kúrò rí gbogbo ẹ̀wọ̀n forí gbági káàkiri ẹ̀yin náà wá lò mo ti ẹjẹ́ sọ fún yín ṣẹ́rí bàbá tẹ̀ ń wò yìí àwọn àtàwọn Gani Adam àtàwọn bangba yẹn àtàwọn Tinubu gbogbo wọn ibi tí bàbá yẹn ti ń dání nìyẹn so àwọn ti rárí pé Yorùbá nation ti bàbá yẹn kò bìlí pé Yorùbá bàbá ò sọ inú mẹ pé Yorùbá nation máa bọ́ sí kò mọ̀ kò mọ̀ kò bìlí ó bìlì pé ó máa flop along the road along the way pé tó ti bá ti kọ́ tó fẹ́ máa flop tó fún ọ ní confidence pé kíní ẹ̀ máa flop tó bá kàn yá gbogbo wọn á padà síbẹ̀ ni ibẹ̀ ni ṣe nígbà tí àwọn aláàfin táláàfin ti kú tí gbogbo ẹ ti ń dà tó wá dé pé Yorùbá nation tí Yẹmí ti wá bọ́ta Yẹmí ti wá gbé wa ó ti wá gbé Yorùbá nation wa another level level tó náà fún ni ẹ̀bùn tó náà fún ni ó gbé wa another level àwọn tó jọ ń ṣe pọ̀ Professor Banjaki Akíntóyè Sunday Igboho um, Adédìran ẹ eh, gbogbo kò sí ètò complain nu gbogbo wọn kò sí ètò complain nu gbogbo wọn ìwọ wa ń lara òun náà fẹ́ mọ ẹ àmọ́ kíni kí ló fẹ́ mọ̀ kó lè bá lọ tún la ṣòfófó fáwọn federal government kẹlẹ́ máa ṣòfófó fáwọn eh, àwọn politician àtàwọn ọbọ̀ òfò àdánù yẹn eré tó ń sá nìyẹn alami ló jẹ́ fúnlẹ̀ Yorùbá bàbá òsèlú alami ló jẹ́ òun ṣe kúre ó ti mẹ́gbọ́ pẹ̀lú èjì yìí tẹ́mẹ́ pé ẹ̀ ní pẹ́ ẹ̀ jìnnà sí sáré yìí ò mí ní pé ń roku sẹ́nìbọ́dì ó yẹ kẹ́ máa ṣe ó máa yẹ kẹ́ máa ṣe dáadáa ni ẹ̀yin ló yẹ kí gbogbo àwọn ọmọ YouTube máa tẹ̀lé kẹ́ máa sọ̀rọ̀ tó jáde tó make sense jáde lẹ́nu yín ẹ̀wọ́ adé ni tọ́lọ́hún gbogbo ẹ̀ tọ́lọ́hún dẹ̀ gbé fún tó dẹ̀ ń ṣe táwọn tọ́jọ́ ń ṣe tọ́lọ́hún dẹ̀ fi hàn pé ó ń ṣe ó ń rí ṣe ẹ̀wọ́bi tó sún wa dé ẹ̀yin wa ń lara onítìrí ah come on bàbá ṣe lọmọ ni táwọn ọmọ yóò lè máa ya yín brain ni ẹ̀ tí wọ́n ń sọ in public ẹ̀ ń sọ pé kò sẹ́ni tọ́nà fi yín ṣe àbúta máa fi ṣe é pọ̀ tó máa fi lè ṣe pọ̀ tá lè ṣe fún ẹ pọ̀ gan bó ṣe wà yẹn àáfẹnú yá ìjẹ bó ṣe wà yẹn kó kúrò ní mídíà ta ló fẹ́ síbẹ̀ ta ló fẹ́ sí ẹ̀tọ́ ta ló fẹ́ kó ẹ̀dì mídíà gbogbo àwọn ẹ̀gbọ́n náà ń sá fún ẹ̀ náà bàbá òsèlú gbogbo àwọn èèyàn náà ń sá fún ẹ̀ gbogbo àwọn tó ń tó ń kàǹpé gbogbo náà ń sá fún ẹ̀ náà wọn ọ̀nà ọmọbi tó bìlọ́ǹgì sí bàbá òsèlú gbogbo náà ọmọbi tó bìlọ́ǹgì sí ọkàn wú ẹni kó jágbàlagbà jágbàlagbà jágbàlagbà ó dẹ̀ fi ó dẹ̀ máa fi rẹ́ wọn jẹ tó gbogbo jágbàlagbà gbàlagbà wo nìyẹn àgbàlagbà tó sọ nẹsọ níjọ bàbá yẹn kẹkọ kẹkọ bẹ ẹjọ kó bàbá yẹn kúrò bẹ bàbá yẹn a ní ìdè nemesis ni bàbá yẹn jẹ fúnlẹ̀ yorùbá ẹjọ kúrò àmì ètò òṣù tó kàn gba tó kàn gbẹ tó kàn ṣe yamayama bí kiri ni gbogbo yẹn ń sá fún níjà ẹjọ bàbá yẹn kúrò bẹ it's very useless àwọn máa sọ̀rọ̀ tó dùn ṣẹ́ni tó máa ti sọ̀rọ̀ tó dùn lọ wọ́n ti gbé yín mọ́ra gbé yín mọ́ra gbé yín mọ́ra but intention akàn sí láàrin ni àsán lára unitary ló bá gbogbo báyìí o àti lọ́ọ̀yà jẹ̀kúrò ẹdí gbogbo yín ìlara yóò ní ti lórí àbá gbogbo yín báyìí olóhùn òràn yín ṣé tọ́lọ̀ bá ran yín ẹ̀rí pé máa ṣe tiyín tẹ́pẹ́ ẹ̀ tẹ́ ní wo tẹlómi ẹ̀ ní wo tẹlómi ẹ̀ tọ́lọ̀ bá ran kò ní wo tẹlómi tọ́lọ̀ ń gbé dìde a kò máa ṣe tiẹ̀ fọlọ́ tọ́lọ̀ bọ́lọ̀ ṣe ran ẹ fi yá ilẹ̀ kí ló rà pé ẹ lè dá dúró náà ẹ jẹ́ sọ ó strong ju gbogbo yín lọ ìyá yẹn strong ju mẹ́tàlá gbogbo yín mẹ́tàlá gbogbo yín ẹ̀yin àti lọ́ọ̀yà jẹ̀kú rédíò ó strong àti àti wọ́n náà ó strong ju mẹ́tàlá gbogbo yín lọ ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ bá sọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ bá pariwo jù bẹ́ẹ̀ lọ ẹ̀ tó bẹ́ẹ̀ ìlara yẹn náà ló máa pa yín kú ìlara yẹn ló máa pa ikú gbogbo ẹni wọn sọ pé wọn sọ̀rọ̀ sàgbàgbà àgbàlagbà tó bá ti ṣe wèrè a máa sọ wèrè sórí ẹ ní kórè ẹ lè pè kó lọ jókòó bàbá yìí ti wà ń kó à ń sin da bàbá òsèǹdì kó à ń sin da we don't need you ẹ̀yin mídíà tẹ máa ń pe bàbá yẹn sórí show ẹ ṣọ́ra yín o heritage ẹ má pe bàbá yẹn sórí show mọ́ ẹ má fún bàbá yẹn ní interview mọ́ ẹ má fún lọ́díẹ̀nsì mọ́ nemesis ló ń jẹ́ nemesis bàbá yẹn jẹ́ lórí lórí media. ẹ má pe bàbá yẹn sí interview mọ́ ẹ má fún lọ́díẹ̀nsì mọ́ ẹ retire kó lọ jókòó pension ẹ̀yàn ẹ̀ ok aláfẹ́ gba yorùbá nation bàbá bá Akíntóyè wọ́n lead wọn wọ́n dẹ̀ ń fi lé wa lọ wọ́n kàn bàbá lànà wọ́n dẹ̀ ń lànà fún wa ọ̀nà yẹn ni baba Sunday náà rí tó tẹ̀lé ọ̀nà yẹn ni Onítìrí náà tẹ̀lé àwọn eléyìí ò rí na afọ́jú ni wọ́n afọ́jú ọ̀hún àti Dr. Jekuyeri afọ́jú ni wọ́n àwọn eléyìí ò rí na ọlọ́run ò fún ọ lójú kan rí na ṣé ẹni tẹ́ bá ti rí èèyàn tó bá ti ń lára èèyàn that's a big problem that's a big problem wọn ò lè kúrò wọ́n dàbí egbọn ni àwọn pípù tẹ̀ ń wòye wọ́n dàbí egbọn ni bó ṣe máa ma dàrú bẹ́ ṣe ń gé ka kan náà máa tún máa tún tòrò ká bọ̀ ká kejì bẹ́ ṣe máa gé wọn bẹ́yàn ah, wọ́n yìí máa jáde mo ti sọ pé àwọn tó ń kàǹpé yìí wọ́n náà pọ̀ mo sọ mo náà pọ̀ gan tán yìí pé olóṣèlú náà bá ṣe mo ti máa sọ mo ti ṣe fídíò bíi three or four months mo ní géèmù tó ń play pé wọ́n la tán ni pé one tó máa ní pé eh, Nigeria ò dance to their tune Yorùbá nation gbogbo wọn fẹ́ wá but ayé òṣì orí burúkú tó ń ṣe nílẹ̀ Yorùbá yẹn òun náà fẹ́ máa ṣe but Yonitiri ò wá fi àárín yẹn hàn wọ́n Yonitiri kan tó sọ pé òṣì tó ń ṣe yẹn pé youth làwọn fẹ́ kó lead òṣì tó ń ṣe yẹn àwọn ò ní gbà àwọn ò ní gbà the new Yorùbá nation ò ní gbà ẹ mọ́ bàbá Akíntóyè gan fara mọ́ pé àwọn youth la fẹ́ kó lead kò ń ṣe àwọn bàbá o bàbá àgbàlagbà tó ń ronú ro àwọn àwọn eléyìí sọ pé ìsọkúsọ náà sọ lẹ́nu tó yẹ káwọn ọmọdé àwọn tó yẹ kó jẹ́ eh, image rere fáwọn youth ẹ̀gbọ́n kan tó ń sọ wọn ń ṣò ìlara in public lórí media ẹ yọ bàbá ẹ kúrò sack Hussaini out now sack that man out this man, this man is in pension kí ni problem yìí tẹ́tí wá gbé sí iṣẹ́ wèrè lẹ́tọ́ wá fún yẹn. ṣé ẹni bó ṣe bó ṣe bó ṣe bó ṣe ń eh, create nemesis nínú media ni nínú Yorùbá nation ṣé ẹ ni so kí lè kí lè kí lè wá fi síbẹ̀ fún ẹ yóò kó wà dormant ẹ yóò kúrò ń bẹ̀ náà put this man aside who need him ó ti dàgbà ẹjọ́ kó máa mú gàrí nínú kílẹ̀ kó máa wo tv kó máa rí bọ́ yẹn ń ṣe attention tó yẹn fún ló ń fún ní gbogbo rubbish yìí náà wọ́n dẹ̀ ràn wá ní kó mọ̀ bí àwọn yóò ní tìrí ṣe ń lọ ṣẹ́rí wọn tó máa ti bá tó fi ẹ kò mọ̀ bí tá à ń lọ kò sọ bí tá à ń lọ sọ ìyá lè sọ pé kẹ́ máa bá ẹ̀jẹ̀ fi hàn yín géèmù tó ń plé ni yáyìn ò ní fi hàn yín ẹ̀ bá sọ jù bẹ́ẹ̀ lọ yóò ní tìrí ò ní fi hàn yín ẹ bá ti kẹ sọ ju kẹ pẹ gan ẹ kẹ sọ̀rọ̀ ẹ láì dájú bẹ kẹ sẹ́ndì téèpù síta ẹ̀yin yọ lọ́ọ̀yà jẹkúrẹ́dí gbogbo yín pátápátá kẹ kú bẹ̀ síta ẹ ẹ lè túnú kan lára yá yẹn ẹ lè túnú kan lára yóò ní ti láyé gbogbo yín ẹ̀yin ẹ̀yin ẹ̀yin lọ́mọdé yẹn ń tọ̀yà ẹ tí ẹ sí front ẹ sí ẹ ẹ sí ní forefront ẹ máa tẹ máa upgrade ara yín yẹn tẹ pé ẹmọ wàá náà tó ń lead yìí ó sínú ẹ lọ́yà jẹ́kú rẹ́díò sínú ẹ̀ ní yorùbá nation yìí o táwa mọ̀ o à ò sí bẹ́ẹ̀ bàbẹ́ òun rún rẹ mọ ni bó ṣe máa rún rẹ mọ káàkiri náà mọ̀ náà ṣe politician nígbà tó rí pé kò pè ó sún wá yorùbá bó tún ṣe lọ́wájú bó tún sáré bóyá bú bàbá Sunday gbogbo ẹ̀ lámọ̀ náà gbogbo ẹ̀ professor Akintoye gbogbo ẹ̀ náà lámọ̀ náà what are you talking ẹ̀ lọ́yà jẹ́kú rẹ́díò gbogbo ẹ̀ lámọ̀ gbogbo wà lọ́wọ́ wa ó wà ní pàmò ní gbogbo bí àdúgbò tó wà gbogbo èèyàn ló mọ̀ náà gbogbo èèyàn ló mọ̀ ní US yìí gbogbo èèyàn ló mọ̀ kò sẹ́ni tí ó mọ̀ kò sí gbogbo gúrùpù tí ó mọ̀ àwa mọ̀ táwọn tí ilé ò bá mọ̀ àwa ti já wọn sí pé eléyìí ò ń ṣara wa dàrúdàpọ̀ àwọn lè farun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ní iṣẹ́ títí wọn òun dẹ̀ náà ni bàbá òṣèré náà gbé sórí mídíà lẹ́ni kò hàn bàbá yóò behave matured take this man out ah need there this man is too old the, the way of his reasoning ó yàtọ̀ kò ń ṣe mentor fún àwọn youth kò ń ṣe mentor fún Yorùbá nation kí àgbàlagbà báyìí máa lára in public kó tún máa gbé sórí media it's just a shame ó yẹ káwọn ọmọ yẹn kan sọ fún ni ẹ gbé gàrí síwájú ẹ kó máa wo tv ṣebí ọmọ Ìjẹ̀bú ni ẹ gbé gàrí síwájú ẹ kó máa wo tv àbí náà wo rọ́nàdọ̀nà lélẹ̀ kí ló ń ṣe yín gan àbí náà bàbá ò lélẹ̀ yìí àwọn ìyá òfò lélẹ̀ irú nọ́sẹ̀nsì wò lélẹ̀ kẹ má lè lo ọpọlọ kó jẹ́ pé nǹkan bíi màdàrú màdàrú gbà pé mẹtálítì nàìjíríà ó ti wọ̀ yín lẹ́wọ̀ ó ti wọ̀ yín lẹ́wọ̀ bíra pé ẹ̀ẹ́dẹ̀ rí jẹ́ nàìjíríà náà ni gbogbo yín náà fi sá jáde kúrò nàìjíríà tí nàìjíríà bá da ni kẹkẹrẹ owó ẹ̀yin kò ní bọ́ọ̀tà bẹ́ẹ̀ ṣe sọ́njọ́ kì náà náà ni ẹ̀ pé ẹ̀ màá wá bá yín ní rálẹ̀ at the end of the day ẹ̀ yọjú òun náà ah, àwa ní front òun wà ní front front ti tó ń ṣe ìjàngbara yorùbá nation ó síbẹ̀ rárá ó síbẹ̀ ó sí ní front front ti àwọn tó ń jẹ̀jàgbara ilẹ̀ yorùbá lọ́yà jẹ̀kúrẹ́dì ó síbẹ̀ don't put yourself má gbé má gbé yẹn wá ó síbẹ̀ níbo from where to where kówó ṣáà pé mi ní sọ jù bẹ́ẹ̀ lọ kówó pé tó bá yá àṣírí àtú kò tí ì ni kówó pé ẹ ṣí kówó pé ẹ ṣí kówó pé a máa tọpinpin ẹ̀ mo ti sọ nínú fíìmù tí mo ṣe lánàá a máa tọpinpin ẹ̀ kówó pé because mo kàn ń wo gbogbo nonsense tí gbogbo yín ṣe tẹ́kọ̀ ń behave bí even ọmọ ọdún mẹ́rin ò gbúdọ̀ mọ̀ wà tẹ́yìn ń wù yìí ẹ wò ẹ ẹ ṣe good copy you know ẹ ń ṣe tíyan lè relate mọ́ tí wọ́n bá relate mọ́ yín ẹni náà máa wà poison ó máa máa wà yamayama bíi ti yín ni lára ló ayé lára ló máa máa gbé tó máa fi kú dànù irú àbọ̀sọ ní ẹ̀sìn ìwọ́n kò wá comfort zone òun ṣe ìwọ ní media kìlú ta ló fún wa báyìí ní audience tó ń fi sí media gan-an papọ̀ ń bẹ̀rẹ̀ ti rí akàn alpha wọ́n máa sọ́pọ̀ làwọn ti ń bẹ̀rẹ̀ Yorùbá nation ti pẹ́ irọ́ náà pa irọ́ balawo gbogbo àtọ́nà sọ́pọ̀ kò ń ṣe Yorùbá nation náà fight fún kò ń ṣe Yorùbá nation náà fight fún I will tell you the truth party làwọn eléyìí ń fight fún nígbà tó ní pé yorùbá nation náà yorùbá tó pé yorùbá nation àwọn fight fún tọ́mọ tó pé àwọn ti ń fight yorùbá náà hundred years àwọn ti wà tinubu àbúrò mi ni ti máa pè á ní ẹ̀gbọ́n ò kéda ò ní ìdí gbogbo story yẹn story teller ní yà ní ìdí gbogbo yẹn ẹ̀gbọ́n wo ẹ̀gbọ́n wo ẹ̀gbọ́n wo ni ò ṣe ní kí o máa bọ̀ nílé kó tọ́jú ẹ̀kú náà máa lo mọ́tò bíi tàwọn tó kù ó mọ̀ you are not relevant ni ó mọ̀ pé you are not relevant ni ẹ gbà ẹ wá lọ fi jẹ ibi mídíà ṣẹ́rí ẹ jẹ́ ìjà ìṣòro ṣẹ́rí gbogbo àwọn tó máa náà ń kàwé yẹn tó máa ń gbé sátírì tó máa ń pera àwọn lọ́ọ̀yà tó àwọn lọ́ọ̀yà ní kó ṣe gbogbo wọn àwọn pòfẹ́sọ̀ àwọn lọ́ọ̀yà tó dá wà tí mo mọ̀ àtàwọn ọba tó dá wà ṣé wọn náà ni tó máa ti ṣe lemọ́ lemọ́ lemọ́ báyìí tó máa ní am doctor this am lawyer this am eh, ọ̀túnba this am ọ̀túnba that ṣẹ́rí gbogbo wọn yẹn àwọn yẹn ariwo agbófìfo ni wọ́n agbófìfo agbófìfo agbófìfo gbogbo ẹlòmíì tí ò ṣe lọ́ọ̀yà chájà ń bẹ lọ́ọ̀yà ni gbogbo gbogbo ẹ̀ wọn náà sọ pé kinní kan làwọn àwọn kinní gbogbo nonsense kí ló ń ṣe yín gan-an kí ló ń ṣe yín gan-an náà ṣé mi pé yorùbá sin àti lajú ju gbogbo nọ́sẹ̀nsì tẹ́ ẹ̀ tẹ́ rò pé nàìjíríà bàbá yẹn ń ṣe láìsíjọ́ ló yìí wà lára ẹ̀yìn mẹ́ntálítì yẹn ló yìí wà lára yín náà àwọn yorùbá sin ti sùn wọ́n ti sùn kọjá gbogbo lẹ́vù yẹn náà wọ́n ti kọjá gbogbo lẹ́vù tẹ́ ṣe ń sìn olóṣèlú àgbẹ̀ ẹ̀ nemesis lẹ jẹ́ táwọn èèyàn kan ń wo èèyàn nemesis fún media nemesis lè jẹ́ fún gbogbo ilẹ̀ yorùbá nation bẹ́ẹ̀ ṣe ń de de rédèrèdè rédèrèdè yamayama kiri yẹn tẹ̀ ń lara ẹ̀ ń disgrace ilẹ̀ yorùbá èbí máa tí ò bí ọmọ yorùbá wọn ọmọlúàbí àwọn ilé yóò ṣe ọmọlúàbí àwọn bàbá àdánù ìyá àdánù ní gbogbo wọn nígbà tí wà bó sí tí wọn láti máa sọ pé o mọ ti ti wà ok ṣe so sad o mọbi tí Onítìrí bá dé èwo ló kun ẹ̀ ṣé ìwà tí ẹjọ́ bẹ̀rẹ̀ ni ṣó àbógbóṣẹ́ fún Onítìrí kí ni tiẹ̀ òkè máa ṣe tiẹ̀ wọ́n ti fi ẹ́ sí mídíà mídíà ń gan kò rójú kò ní kò rí ìdìbò gbogbo àwọn mídíà náà ló ń sá fún gbogbo náà ń sá fún ẹ bàbá òsínì i'm telling you the truth gbogbo náà ń sá nobody kò sẹ́ni to gbà tiẹ̀ nínú mídíà wọ́n kàn ń tán ẹni ó dẹ̀ ń tán rẹ ẹ yọ kúrò ẹ yọ bàbá yẹn kúrò bàbá ògùn níbi dẹ ẹ yọ we don't need bàbá eh, yẹn i need bàbá yẹn nemesis ti pọ̀jù àmọ́ yẹn oríṣiríṣi tí mo ta ń gbọ́ ta kàn ń wo pé filẹ̀ filẹ̀ filẹ̀ ẹjọ́ bàbá yẹn kúrò ń bẹ i need ẹ̀ ẹjọ́ bàbá yẹn kúrò ń bẹ i need you. ọdún náà ẹgbẹ́ yìí tù síbẹ̀ ẹ̀kọ́ àwọn ẹgbàwọn ìjìnlẹ̀ síbẹ̀ ẹgbàwọn ìjìnlẹ̀ tó máa tó máa tó máa motivate àwọn youth tó máa motivate ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ àwọn ojú tù síbẹ̀ ẹ̀kọ́ bàbá yẹn kúrò pápá ẹ̀ lọ́jọ́ ẹ ṣòtọ ẹ ṣòtọ ẹ ṣòtọ ẹ ṣòtọ ẹ ṣòtọ títí títí títí náà gbogbo gbogbo mídíà dàrú. àtẹ̀yìntẹ̀ yẹn ajídẹ̀ tí mo mọ̀ pé gbogbo yín alábòsí ló pọ̀ ju àṣírí náà máa tú àṣírí náà ní pẹ́ tú gbogbo yín ẹ̀yin alábòsí gbogbo yín gbogbo ẹ̀ lámù tẹ̀yìn ṣàbòsí tẹ̀yìn ṣe iwájú tẹ̀yìn gbà wọ́n gbogbo ẹ̀ lámù gbogbo ẹ̀ lámù kíní kan tó ń pa yín kú pé ah ọlọ́run máa tóbi lọ́ba ṣé rí tẹ́ bá rí pé àwọn míì tọ́nù wọn ò bá rán ẹ máa dá wọn mọ̀ ẹ̀ tọ́nù rán ẹ máa dá wọn mọ̀ ẹ wo àwọn pípù yìí kẹ́ fi compare àwọn sí Unitary wàláhì wọ́n jìnà ẹ jìnà sí Unitary ẹ ẹ ẹ súnmọ́ ìyá yẹn knowledge yín wisdom yín gbogbo uh, education tẹ́ acquire òdo gbáà ni gbogbo yín common sense kò sí gbogbo ẹni mo fi sọ gbogbo yín common sense kò sí mo sọ pé certificate kan ló ń ṣe ẹ̀bùn tọ́nà bá fún ẹ common sense gbogbo sẹ́ẹ̀sì gbogbo yín pátápátá ṣe bẹ́ẹ̀ náà wọnú ẹ lọ́jọ́ jẹ́ kúrò níwọ̀n náà lọ́kọ́ ń pariwo Sunday Igboho ẹni tí ó kàwé tó fẹ́ ṣe Yorùbá nation ṣe òun lẹ́mú lọ́rẹ̀ ń sìn ẹni tí ó kàwé tẹ́bú lọ́jọ́ kínní Professor Banjiko tẹ́tẹ́jọ pàdé pé àgbàlagbà ni kò mọ tó ń ṣe òun náà lẹ́tún padà mú lọ́rẹ̀ yìí ní gbogbo iná mú lọ́rẹ̀ yìí nígbà tó nípa tẹ́pa Yorùbá nation tán àní hmm, Ọlọ́run máa fi yín hàn kọ̀ọ̀kan ṣé ní gbogbo tó ṣẹlẹ̀ yìí lọ́dọ̀ èmi ò kò bá fún mi rárá I expect that but ọlọ́run dẹ̀ tó ń fẹ́ràn yẹn pé i will be showing them to public ẹni tó bá dẹ̀ lójú ló máa rí ẹni tó bá lójú kó máa follow orú àwọn eléyìí àwọn ilé aṣinilọ́nà ni wọ́n. bàbá Oseni you must retire ẹ yọ bàbá Oseni kúrò èmi mo sọ bẹ́ẹ̀ ẹ yọ bàbá Oseni kúrò this man is nemesis fún fún media ẹ yọ bàbá yẹn kúrò ọ̀rọ̀ kò ta kò ṣe anything ẹ ó kàn máa ṣe bákan bí i pé kan ni kò sí ọ̀kan ẹ jẹ́ kí bàbá yẹn lọ jókòó jáde we don't even we need active youth kan take over Baba, yìí ò ṣe anything kò contribute anything there is no contribution to ṣe now. ó kàn ń fa gbogbo ẹ̀ sẹ́yìn ni àtàwọn mídíà bá fẹ́ lọ wájú máa fa wọn òun ló ń fa àwọn mídíà sẹ́yìn kò fa wọn lọ síwájú òun ló ń fa wọn sẹ́yìn táwọn bá lọ síwájú òun ló máa fa wọn sẹ́yìn màmá ni ẹ bàbá kan ni bàbá yẹn kan bàbá ó ó ní òjẹ́ join media nítorí bàbá òsèní ní òjẹ́ join any media group tọ́nà dálẹ̀ that's the that is one of the reason I refuse to join gbọmọ ipá àwọn eléyìí yẹn kàn máa kó àrà sí yàmàyàmà wọn yẹn politician tẹ́tọ́ tí wọn yẹn máa fún yíyín lára ni èmi ò ráyè ògbó ṣìyàn gbogbo tẹ́ ẹ̀ ṣe mi ò ráyè òṣìyàn mi ò rẹ́ anybody gbogbo yín pátápátá mi ò ráyè òṣìyàn ẹ ṣọ́ra yín gbogbo yín pátá adéyọ bàbá sọ ní kúrò mbẹ ah nídìí ẹyọ bàbá sọ ní kúrò mbẹ kó get out very very very very sad ó yẹ káwọn ọmọ ẹ kàn kàn kàn tún ẹ kàn tì mọ́nú yàrá kan ni ẹ lọ lo medication yín jáde tẹkùn eh, máa dé orí mídìí táwọn máa ṣe kátàkátà go and use your medication nonsense mo wo ṣó yẹn ni mo ní pé kí ni kí ni àbá yẹn sọ kí ló ń ṣe kí ló ń tara fún kí ló ń lára pẹ̀lú èjì ẹ̀ ṣé kó la tún lára mọ́ pẹ̀lú èjì ẹ̀ yìí ni tó bá lójú Tinubu lọ ṣé pẹ̀lú èjì ẹ̀ ó yẹ kó tún máa lára ni ṣíṣe kó máa support kó máa rí pé eh, dáadáa tó ń ṣe kó máa support ẹ̀ kó máa motivate kẹ́ ẹ máa motivate yá ẹ̀ gbogbo yín náà ẹ wá kóra yín jọ ẹ̀yin àgbà yóò fò yìí àti lọ́ọ̀yà àdánù gbogbo yín tẹ kóra yín jọ yìí kí ni ìrọ̀lá ló ń ba yín báyìí i will tell you one point ẹgbà tán mú tí bàbá tán sá ní ẹ eh, professor Banji Akintoye tán sá kúrò ní nàìjíríà tán mú bàbá Sunday Igboho everything ti ń lọ́lẹ̀ ó tọ́ lẹ́gbọ́n yẹn everything ti ń lọ́lẹ̀ the spirit is going down on slow down gbàdíyẹ onítìrí ló tún elevate everybody sókè ó dẹ̀ ṣe many things ẹ pé positive là positive ó kàn motivate motivate motivate ni woman yẹn ṣe progress progress progress là wàá fẹ́ mọ ibi tó ti ń ṣe bóyá ń ṣe kò ní fi hàn yín ó lè ní ẹ̀yin akutilétà yìí ó lè ní oníjẹkújẹ ẹ̀yin oníjẹkújẹ onílàrò òfò ní gbogbo yín onílàrò àdánù ní gbogbo yín ẹ̀yin wèrè tẹ́kúra yín ẹ̀yin pọ̀ bẹ́ẹ̀ o ẹ̀yin pọ̀ bẹ́ẹ̀ àwọn kan yìí wà tẹ́pẹ́ abẹ́lẹ̀ náà ti ń ṣe tiwọn àmọ́ yín ó ì máa yà ó máa yà yín síta ẹ̀yin wèrè tẹ́ tẹ́ẹ̀ tẹ́ẹ̀ dínà ilẹ̀ yorùbá lábẹ́lẹ̀ ẹ̀ ní sóríire gbogbo yín pátá ọ̀nà yín ò ní là ilé gbogbo yín máa dí ọ̀nà yín máa dí gbogbo yín pátá gbogbo anybody tó bá ń dìyà onítìrí tó bá ń lára yẹn onítìrí ayé ẹ̀gbọ́n máa bàjẹ́ gbogbo yẹn tẹ́ bá ń lára wúmà yẹn gbogbo yẹn tẹ́ fẹ́ ń wádìí nǹkan tí wúmà yẹn ṣe kò sí èyí tó kàn yín ṣé ilé gbéṣẹ́ fún who are you to ask her pé ibo ló bá dé who are you who are you àbọ̀sọ́ ni who are you ṣọ́ránṣẹ́ ni kò gbárẹ́dà sọ̀rọ̀ kó lọ ṣiṣẹ́ tiẹ̀ tọ́ba ìpọ́nrán iṣẹ́ ìwọ́lẹ́ sí tiẹ̀ kó fi yá ẹlẹ̀ ìwọ́n tiẹ̀ what have you done what have you contribute to Yorùbá land ló lọ jókòó sí England mẹ́ẹ̀ kí ló contribute have you come and sọ tàn ìtàn ìtàn tí ò make sense pásítọ̀ ẹ̀yọ́ pẹ̀lú ẹ̀kúrò bẹ́ẹ̀ we don't need him ẹ̀yọ́ pẹ̀lú ẹ̀kúrò bẹ́ẹ̀ nemesis bàbá yẹn jẹ́ lórí lórí media fún wa ó wà náà tó ń dìbà progress media ó wà nínú tó ń dìbà progress media ẹ yọ bàbá òsèlú kúrò mbẹ he's doing nothing kò function clueless onílàrò onílàrò òṣì bára yín dásán kẹlẹ jókòó jáde ó ti pẹ́ mo dẹ̀ wádìí mo a mo béèrè mo ní ìhàwọ ní máà nìyí ikọ mo ti rí gbogbo àwọn steps steps mo ní pé àbáyìí ah, politician ló ń bá play àwọn yẹn sọ pé eh, ó ń ṣe kinní kan ó ń wò wọn ni àsán irọ́ ni game player ni bàbá yẹn wọ́n lò ní náà wọ́n lò sẹ́ni tẹ́lẹ̀ gbé sínú ìtẹ́gbé sáàrin gbé sáàrin wọn bẹ̀ yẹn ẹjọ́ kúrò mídíà àwọn kótó jẹ́ ń join nìyẹn ẹjọ́ bàbá yẹn kúrò ń bẹ jàre gbogbo àwọn gbogbo àwọn tó gbọ́n tó ń kàpé náà complain nípa ẹ̀ wọ́n kàn lè sọ síta wọn níwẹ̀ àgbàlagbà wo rúrùsù tó rún àgbàlagbà wo ṣìwò nìyẹn wọ́n dẹ̀gbà jókòó sílẹ̀ jàre we don't need you we want youth you don't function we, we, we don't send any, any, any of your effort ń bẹ̀ rárá àti kó máa dàrú kò máa sọ yamayama lẹ́nu eh, lórí mídíà nonsense kò bára yín lẹ́sọ̀ kẹlẹ́ ọjọ́ kó jáde gbogbo yín ẹ̀jẹ̀ yín lọ́la jẹ̀kúrẹ́ ní gbogbo yín tẹ̀bẹ̀ sí ní pín nóòtù ẹ̀ eh, voice note káàkiri voice note tí ò make sense ẹ̀ wá long cut ibi tí ò yẹ kẹ́ cut nǹkan tí eh, professor Wale ò sọ adínà tó ò sọ lẹ̀ wá ń cut ẹ̀ ṣó make sense ṣá ṣó make sense ṣá bàbá yẹn ti sọ pé ẹ lè gbóhùn kọlu yóò ní tì rí pé kò kó àwọn náà mọ̀ yín àwọn ti mọ̀ ipá látẹnujẹ somebody ní gbogbo yín àtẹ̀yìn bàbá òsè náà ti mọ̀ ipá látẹnujẹ òun náà ṣe yọ yín òun náà ṣe é ṣe tẹ̀ nígbà tẹ̀ mọ̀ bọ́ ṣe ń lọ ló ṣe ń ta yín lára nítorí pé ẹ̀ mọ̀ bó ṣe ń lọ ló ṣe ń ta yín lára ó lè sí ní ó lè wọ́n mọ̀ èèyàn náà dẹ̀ mọ̀ nọ́mbà lé yín èyìn karamba ní èèyàn olójú wọn kan ẹ bára yín lásán járe akó gbé yín sẹ́nu bí àgbàdo máa sọ̀rọ̀ lórí mídíà máa ṣe bí i pé ẹ ò mọ̀ gbogbo kò mọ anything yín lásán járe lórí show mi wọ́n ti change orúkọ mi sí black eh, tẹ bá fẹ́ eh, eh, subscribe sórí youtube mi ẹ máa ẹ máa ẹ máa ta black lion of Yoruba land nǹkan tán change ẹ̀ sí ni àwọn èèyàn ló fún náà change ẹ̀ so èmi náà dẹ̀ faramọ́ bẹ́ẹ̀ ẹ ṣe gan-an.